来姐，来姐。 okay. yeah orúkọ mi ni olúwadámiláre yorùbá mi jí àìsàn tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí oyè Saoji mo jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé tí mo dẹ̀ jẹ́ agbóhùnsílẹ̀ tí wọ́n mọ̀ sí Sandman ibi ìwòwò náà láwa yìí ní ilé Ìbàràkọ́dìrì ó jẹ́ ohun tó dunni púpọ̀ tó dẹ̀ bàní torí lánàá orí set la wà ṣàyẹ̀dẹ̀ láyédè rí tí mẹ́sẹ̀jì wọlé pé fìdákọ́dù ti give up ní agogo mẹ́rin ó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́nu láti ẹ̀kọ́ pa kámẹ́rà apá gbogbo nǹkan tá à ń ṣe pé kí ló lè fa òótọ́ ni irọ́ ni òótọ́ ni irọ́ ni tó túmọ̀ sí wípé ìgbà tí àwa náà padà rí a rí wípé òótọ́ ni ó dẹ̀ ti ṣẹlẹ̀ nígbà bí ọ̀sẹ̀ kí n sọ wíwá pé bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ìyẹn ọ̀pá last week nígbà tí a wà ní Ìbàdàn ní side challenge lóòótọ́ yẹn wà rárá Quadri sọ fún gbogbo wa wípé bọ́n ṣe parí sẹ́ẹ̀tì yẹn tán wọ́n bá wa ṣeré bọ́ ṣe ń bá wa ṣeré eré yẹn ò lọ fà torí tán bá wà lórí sẹ́ẹ̀tì báyìí tá a bá bá wọn sọ̀rọ̀ àwọn bá ṣe máa ṣe tán bá bú wa á sá sọ̀rọ̀ àjọmọ́ ta síra wa ṣe gbogbo ẹ̀ débi pé ó láwọn ọ̀rọ̀ tí wọ́n bá èmi gẹ́gẹ́ bí ẹnìkan fúnra mi ó ní ọ̀rọ̀ tí èmi àti wọn jọ sọ torí there was a day tí wọ́n travel out tí mo pè wọ́n tán ni àwòye nǹkan tá a ṣe yìí kódà ó ń yí ẹ ó wà òkè ó ṣe kinní kan àwọn dẹ̀ dùn wọ́n ṣe dé wọ́n á fi sàrà pé àbúrò akọ́jú ṣe máa padà àbúrò akọ́jú àwọn sì ń lọ pé kódà gan táwọn bá ṣe àwọn kan táwọn fẹ́ ṣe tán pé àwọn sì máa travel padà pé fún àwọn sì níṣẹ́ kan táwọn sì fẹ́ yà ìyẹn jẹ́ ọ̀rọ̀ tí èmi àti wọ́n jọ sọ ní upper last week ìyẹn tí mi mọ̀ pé ọlọ́jọ́ dé so ó dẹ̀ dùn mí torí pé bùràkọ́dù jẹ́ ni tí eh, èèyàn nífẹ̀ẹ́ sí jù even láàrin wa gan àwa gan mọ̀ wípé kò sẹ́ni tó lè dàbí bùràkọ́dù mọ̀ ẹ mọ̀ ìjà parọ́ fúnra wa ṣé tọ̀rọ̀ sísọ ni àbí tèébú àbí nǹkan kan àbẹ kò sí torí pé irú wọn ó sọ̀rọ̀ wọ́n ní ògo yẹn ṣùgbọ́n wọ́n gbé ògo yẹn lọ ó dẹ̀ dùn wá but kò sí nǹkan tí àfẹsí bí mo ṣe dúró yìí ẹ location ni mo wà tí mo fi wá pé kébì náà wá ṣe ìkẹ́dùn mo dẹ̀ bá oríṣiríṣi àwọn ọ̀gá mi láti Ọ̀ṣun mo ẹ gọ́vnà Ọ̀ṣun fáìs gbogbo wọn pátápátá tó kan dáàdì mi gan yín kálá ìgbìmọ̀ wọn náà wá tí mo dẹ̀ dúpẹ́ tínú mi dẹ̀ dùn but mo dẹ̀ gbàdúrà fún gbogbo àwọn òṣèré orítàgé wípé lágbára àní fi wélé ìgbà o ogun àyọkú nídìílé wọn lẹ́bi wọn láàrin gbogbo wa pátápátá ní ìṣẹ̀lẹ̀ mọ́ o Eh, ẹ ṣe pọ̀ àkú aráfẹ́ra kù ẹni rẹwà tó lọ orúkọ mi ni Olúwadámiláre Oyè Promise ẹ ṣe púpọ̀.